Hello everyone, welcome to Toyeen Talks. Lizzy Anjorin òun ló jáde ó polówó ọjà tán ló dẹ̀ tún bẹ̀rẹ̀ ṣó lórí eh, àwọn nǹkan tó wà láàánú àti Fọlá anyway ó ka gbogbo bóyá court letter ni I don't know ẹ wo. E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 aspect of your matter ó ti yẹ ṣé o mọ̀ pé ṣẹ̀pẹ̀tẹ̀rì tó lọ gbé ẹ wá látọjọ́ kejì wedding àwọn òkú mọ̀ kóun ló wà lábẹ́ gist lover akọ̀rí kó ń gbowó lọ́wọ́ wa ni àmọ̀ kóun ló wà lábẹ́ gist lover àmọ̀ pé ṣẹ̀pẹ̀tẹ̀rì ni ṣó dẹ̀ mọ̀ pé owó ìgbà tó ní pé ká mówó wá yẹn ó ti wá consult wọ pápápá ẹ jẹ́ ká gbádùn mọ́ mi. ẹni kó má lọ. wọ́n ló ló ní ẹnu ìṣó wọn náà máa pè ẹ wọn máa wọ́n nu ẹ torí pé o lọ kó fọ́tò àwọn ó rí pé gbogbo àwọn ọmọ tó dárúkọ náà sórí pé ọmọ kan ló dárúkọ lẹ́nu ṣó tábìlì tó grant yẹn ọmọ kan ló dárúkọ kí ló dé tó ṣe wá sọ fún ṣẹpẹtẹ rí pọ ọmọ mẹ́fà ló bí fún Mr. Lawal àbọmọ mẹ́rin ṣe are you trying to tell us in that interview that eh, ọmọ ẹyọ kan yẹn gan oṣù ọmọ Mr. Lawal because ó dárúkọ gbogbo àwọn ọmọ obìnrin then why did you attack àwọn ìyàwó méjì tí Mr. Lawal ti fẹ́ tẹ́lẹ̀ why did you attack them in that uh, uh, that uh, that interview the interview you did the following day of our wedding so mo kò sọ fún àwọn èèyàn pé Mr. Lawal sá fún ẹ <coughs> ó sá fún ẹ torí ó lọ gbé fọ́tò àwọn ìyàwó ilé ẹ̀ síta ó sá fún ẹ nítorí pé o lọ gbé fọ́tò àwọn ọmọ ẹ̀ síta ó wá kọ́fà ojú àwọn ọmọ títí ẹ torí o mọ̀ pé Mr. Lawal kọ́ ló lọ ọmọ rẹ ọmọ nàìjíríà ọmọ yorùbá tó bá ní ọpọlọ ibẹ̀ ló yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé kí ló dé tó ṣe open ojú àwọn ọmọ ọlọ́mọ tó ṣe close ojú àwọn ọmọ títí ẹ̀ because deep down ẹnu ìṣó mọ̀ wípé those children does not belong to Mr. Lawal ẹnu ìṣó know that fact ẹ jẹ́ ká máa gbọ́ lọ mo ń ẹ má bínú ẹ̀yin èèyàn mi mo ń inú ìdá come mo ń bọ̀ ẹ̀jọ̀ má bínú ẹ jẹ́ ká máa gbọ́ lọ ẹ jẹ́ máa gbọ́ lọ fọ́tò wáì tó ṣe máa bo fọ́tò àwọn ọmọ tiẹ̀ tó wá release fọ́tò tìyín bẹ́ẹ̀ wáì tó ṣe kó gbogbo fọ́tò ẹbí tó wá rí pé ìyàwó ọkọ nìyẹn kí ló fẹ́ gbà bẹ́ẹ̀. wọ́n ní gbogbo tó pọ̀ sí látàárọ̀ òdo èmi o mm-hmm. ṣé kí ni ìmọ̀ náà bẹ̀ ni ṣé kí n fi ṣọ́ọ̀tì yẹn kó rí. sìtá mìíràn gan wọ́n ní ìyàwó mẹ́fà ni bàbá fẹ́ nọ́mbà kílẹ̀ mi wà nọ́mbà kílẹ̀ mi wà number two. Number kí lèmi wà? Move your phone. You should be number three if I may get car. Ah, ah. Ṣé o ti yẹ yín òun sìn? Àwọn ibi tó ti wá. Nàmbà jàlàjàlà ni. <laughs> Ṣé rí relationship tó wà láàrin èmi àti àwọn ọ̀yà tó sọ fún wa kán nà pa? Àwọn obìnrin tó sọ fún wa pé Mr. Lawal ló nà parí o. Ẹ wo orú interview tí ẹnu ti lọ grant ẹnu ìṣó nọmba jálajàla nọmba òṣì nọmba ẹ̀sìn nọmba èpè nọmba olórí kúkú ọmọ tí ò ní jèrè ọmọ ẹ̀ ní ẹnu ìṣó ó yá ẹ jẹ́ kí a gbọ́ nǹkan tí ẹnu ìṣó sọ lọ́jọ́ kejì wẹ́nì ẹnu ìṣó yá ẹ já gbádùn ẹnu. ọkọ yín mọ́tò. ẹ já gbádùn ẹnu ìṣó. ìyẹ̀wò fífọwọ́ sí gẹ́gẹ́ bí ìyàwó nìyẹn èmi máa ti bá mi jẹ. kí wàá lẹ́yìn sí ìfẹ́ ìfẹ́ ṣe báyìí kí lẹ́yìn fẹ́ ṣe kí lẹ́yìn rò pé lè gbà bàbá bàbá wa lè ṣe fún yín láti fi sọ. ẹ má gbàgbé pé fídíò yìí gùn láti bẹ̀rẹ̀ o ẹ máa gbọ́ o ẹni tó sọ pọ́kọ òun sá lọ abẹ́ẹ̀rí pọ́kọ sá lọ fún first wife abẹ́ẹ̀rí pọ́kọ sá lọ fún second wife ẹ wá wo àlè àwáyé má ṣe rere olórí burúkú ọmọ bó ṣe ni àwọn ọ̀yá yìí lára nìyẹn <clears throat> tó ni àwọn ọ̀yá yìí ní ara lórí Facebook ló fi bá yí àwọn ló fi bá yí àwọn ọmọ ẹ̀jẹ̀ láì ṣe ọ̀yá yìí Facebook ló ń lò ń gbà yẹn kò tí advance lọ́dọ̀ ṣẹpẹtẹ ni ẹ jẹ́ ká máa gbọ́. wọ́n bàbá mi fi gbìgbà yín kí lè rò pé ibẹ̀ ṣe. nǹkan tó ń ṣẹlẹ̀ ń lè ní kí mo láti ní ìṣẹ̀mọ̀kọ́ tí mo fẹ́ ṣe. ìyá alájà. kẹ̀kẹ́ kó wọ́kọ́ wá ilé náà ti máa ní pé tèmi fẹ́ ṣe. wọ́n ẹnu ṣó ìwọ náà sọ ní interview tó grant fún mi yọ pé ó ń gbé kòrò dùn tó o fẹ́ dúró kó kọ́kọ́ wálé náà. èmi lè mú òtí mi ò rí ti rẹ́jísì mo máa ń wòkè mo fẹ́ mo fẹ́ tuntun ní kí mo fẹ́ bàjẹ́ mo fẹ́ gbé ṣe mo fẹ́ ṣàwọ̀ mi ò mọ nǹkan tí yìí lè ṣe nǹkan yìí bí nílùú bó ṣe wà ní ayé gbọ̀ngàn gbọ̀ngàn náà pè láyé. ṣebí ṣàpẹtẹ yìí dẹ̀ ti fún ẹ nígboyà pé kó máa bọ̀. yẹmi yìí yẹn ló rí wà dà ó. òun gbọ́ngàn náà pè láyé ẹgbẹ̀rún báyìí ṣẹfẹ̀ ìta inú olè dada rẹ̀ sọ́sì gbẹgbẹ̀rún ẹ̀. mo láti rí ìṣòro rẹ̀ nǹkan tó lè fi mí sáà tó gbogbo ọkọ mi mo rè fún táàbù ẹni tí mo bí mọ fún bàbá ọmọ mi. mélòó ẹ má bínú àwọn nǹkan ọmọ fọlọmọ mélòó lẹ bí fún wọn. mẹ́ta. ẹ̀rẹ̀ lẹ́wọ̀n mo sì máa rú àtẹ̀ ń tọ́lọ́ báyìí. bẹ́ẹ̀ mi ò lè retí mi ò lè pa ọmọ mi lẹ̀ fún mi ò lè pa ọmọ mi lẹ̀ tó bá yẹ kó ní rẹ́gísì yẹn ló máa lo ìkọ̀ tí wọn ní gbà. àtọ́bá kọ̀ fún àwọn ẹgbẹ́ rẹ́gísì làwọn ló ń kó ìyẹn kọ́. ṣé é gbọ́ lórí kúkú side chick first mọ mi ò dáṣà mi ò ní gbà o second mọ mi ò dáṣà mi ò ní gbà olórí kúkú tí wọn ò ṣèyàwó fún tí wọn ò gbéra ná wọn ò gbé kúránù àtàgé fún islamically wọn ò gbé lọ rẹ́gísítì o olóhùn ò ní gbà first mọ mi wọ́n ṣe nìkáyìí o tí sátífíkèétì ẹ̀ wà second mọ mi aláàjì ṣe nìkáyìí fún wọn o tí sátífíkèétì ẹ̀ wà o àwọn ẹni tí Mr. Lawal ò ṣe nìka ìfù débi kan máa ṣèyàwó fún ó lóun ò gbà ẹ̀yin ọkùnrin ẹ wá kẹ́kọ̀ọ́ ẹ̀yin ọkùnrin ẹ wá kẹ́kọ̀ọ́ hmm, ẹ wá kẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́. kí ló ń bẹ ṣe báyìí. àgbà ìjọ èyí tó bá bá wa dá sí ìrìn àwọn. ṣe gbọ́ ṣe gbọ́ lórí burúkú ọmọ from day one ó ní ìjọba máa dá sí i torí ẹran tán so mọ́lẹ̀ ó ti já ó ní ìjọba máa dá sí ó ní ìjọba máa bá wa dá sí ọkùnrin tó ti gbá blue black tí ò sí nǹkan kan lọ́wọ́ ọkùnrin yẹn mọ́ tó ti fílẹ̀ sí kòròdú bó bá máa kú kó kú ta ló rí he ta ló mu ta ló fẹ́ gbẹrun òun ẹran tóun ti so mọ́lẹ̀ ta ló fẹ́ gbà á láti tóun wò pé bóyá ó máa kú sí kòròdú láti tóun rò pé tiẹ̀ máa tán ta ló fẹ́ gbà á lẹ̀ ìjọba máa dá sí torí pé tíjọba ò bá dá sí ó ṣeé ṣe kí láti lọ máa béèrè DNA tíjọba ò bá dá sí o ó ṣeé ṣe kí láti lọ máa fọgbọ́n gbọ́n béèrè DNA o so ìjọba gbọ́dọ̀ dá sí ẹ má bínú ẹ̀yin èèyàn mi òun luxury boy lélẹ̀ ẹ ti rí mò ń bọ̀ o ó dà ẹ̀yin tẹ́ fẹ́ ṣe kó mọ tẹ́ fẹ́ ṣe gbéyàwó tẹ́ fẹ́ sílé tẹ́ ṣe bẹ́ẹ̀ dè òun lélẹ̀ mo gbé ọyà ẹja máa bá bẹ̀rẹ̀ lọ. àtúntò bá máa bá a dá ẹ àtúntò ẹ mọ̀ pé ìjọba tẹ̀ ń sọ níbi yíjú táwọn àná ọyún náà ní ẹgbẹ́ ìjọba bá tẹ̀sẹ̀ bá yí dá sí sí òun ló rí olùjọba gan wá fọwọ́ sí sí gẹ́gẹ́ bí ìyàwó tó lófin sí ẹ̀dọ́ bá bá rí lẹ́gálì ní òfin recognize gẹ́gẹ́ bí sẹ́yìn náà tí wọ́n gbọ́ iṣẹ́ iná ọmọ gẹ̀ọ́dá òun ló ṣe jẹ́ ìlú lẹ́nu. àlejò ẹ̀kọ́ tá a gbọ́ ṣé lóòótọ́ ni wọ́n ní pé bóyá èyí náà bá àwọn èèyàn kan lébi méjì àbẹ́ta ṣé lóòótọ́ ni wọ́n níyàwó méjì àbẹ́ta bífọ́ èyí. ó ní ẹ ó níyàwó mo ní náà bá yàwó lé. mélòó lè bá kó tó kọ yín. àwọn méjì. kí ló dé tẹ ṣe wá lọ grant interview fún mẹ̀ẹ́mẹ̀yọ aké pẹ̀lú péyàwó márùn-ún ẹ̀yìn èèyàn ṣe ti rí reason ti lè ṣe gbọ́dọ̀ dákẹ́ tí mo ṣe gbọ́dọ̀ rin ẹ̀yìn àwọn blackmailers ó níyàwó méjì lòún bá èyí wá pín pẹ̀lú global excellence ìyẹn sọ pé ìyàwó márùn pẹ̀lú ọmọ mẹ́jọ ẹ bá wa bèrè lọ́wọ́ mi ìyá akin pẹ̀lú wípé ǹjẹ́ wọn ò ní rìvíìlì ẹni tó wá fún wọn ní information fún wa àwọn orúkọ gbogbo àwọn tán dá yẹn tán ní ìyàwó ni all because mèyọ akin pẹ̀lú àgbàlagbà yorùbá ó fẹ́ bà ìgbéyàwó èmi ògo ilẹ̀ yorùbá jẹ́ ó fẹ́ bayé mi ògo ilẹ̀ Yorùbá jẹ́ all because Mèyí Akínpẹ̀lú iṣẹ́ tóun ń ṣe láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ táwa ti mọ̀ ọ́ Mèyí Akínpẹ̀lú pẹ̀lú àwọn tó kojú Yorùbá movie industry tó kojú ẹ̀ bomi kò sí ìràwọ̀ kan tó bá yọ nílẹ̀ Yorùbá Mèyí Akínpẹ̀lú máa bà á jẹ́ ni ẹ wá wo ìgbẹ̀yìn Mèyí Akínpẹ̀lú global excellence lẹ́nu ẹ wo ìgbẹ̀yìn àwọn tó ń ba kọ ilé ni imagine as old as me you are capable àbí bí mo ṣe ń ṣe dáadáa nínú ayé tí mò ń tajà tí mi ò jalè mi ò ṣaṣẹ́wó mi ò rìnrìnkúrìn kiri àbí congratulations lásán lásán ó ní irú àwọn mèyó aké pẹ̀lú lára àwọn mèyó aké need láti lọ wá story around the marriage all because they want to collect ransom àbí kí ló lè mú yorùbá láti kọrú aburú story nípa ọmọ yorùbá ọ̀dọ́ ilẹ̀ yorùbá ògo ilẹ̀ yorùbá kí ló lè múrú mèyọ pẹ̀lú ọjọ́ orí ẹ̀ láti kọrú story báyìí àti ilẹ̀ ní sẹpẹtẹ́rì discover ló ti ń lo mèyọ akínpẹ̀lú àti tó farati ní punch ọlọ́run ò gbàdúrà tiwọn náà ọlọ́run ò fèrè fún wọn torí pé tí ṣẹ̀pẹ̀tẹ̀ Gistlover bá ti mìíní èèyàn àwọn ló máa gbéṣẹ́ yẹn fún ní twenty nineteen nígbà tí wọ́n ń sọ̀rọ̀ a ó ṣépè fọmọ wọn ò ṣépè fọmọ àbí kí ló dé tó jẹ́ pé overnight nígbà tí gbogbo wa máa jí punch wa sọ pé Lizzy ló ṣépè fọmọ àbí báwo ni ẹ sábọ́ọ̀dù báwo ló ṣe di Lizzy kẹ́ ẹ̀ lè bá mọ aburú tí ṣẹ̀pẹ̀tẹ̀ Gistlover ń ṣe nílẹ̀ Yorùbá pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn awáyé má ṣe rere ẹnu ìṣó ta ló sáré introduce ẹnu ìṣó sí Mèyọ Akin pẹ̀lú Global Excellence ta ló introduce ẹnu ìṣó sí Tofarati ní Punch ta ló introduce ẹnu ìṣó sí àwọn ọ̀rọ̀ ńláńlá bíi ó àwọn o ìyàwó márùn làwọn àwọn jọ ń gbé under the same roof pẹ̀lú Mr Lawal àwọn tún wá ń wá owó ilé Mr Lawal fọ́ nǹkan má wọn lórí Mr Lawal gún àwọn pa ta ló gbé irú irọ́ ńláńlá yìí fún ẹnu ìṣó láti máa sọ síta for those of you tẹ́ ẹ̀ mọ̀ bìíní ọ̀rọ̀ yìí ẹ̀ mọ̀ kí ó tó kí n gbé orò jáde lọ́sàn fún àwọn olórí burúkú ọmọ ẹnu òṣù àti ṣẹpẹtẹrì dislọba téèyàn bá léèyàn tí ò bá báyàn ṣẹpẹtẹrì èèwọ̀n la máa ń bá ní ṣọ̀tàmọ́ olórí burúkú ọmọ nìyẹn gẹ́rẹ́ tán sọ pé kíndìnrín dìónà ó ra lé ó lóò pa ọmọ yẹn ọmọ yẹn ra lé tán ló bá tún fi bẹ́ǹsì lé ó lóò pa bó o ṣe lọ ti ẹ̀gbọ́n ọmọ yẹn dìde nìyẹn tẹ́gbọ́n yẹn ń pariwo pé yéè kíndìnrín Diona ló lo kádàrá òun o ṣebí the same gist lover yìí ló fi ń post yẹn kí ló gbọ́ pé ọmọ kíndìnrín Diona ó lọ Canada fún ó bẹ̀rẹ̀ sí ní post ọmọ yẹn ṣé o ò gbé àfúnùdù ọmọ ọlọ́mọ síta mi tó ti máa polówó pátá àti bra gist lover gist lover kí ló gbọ́ pọ́ ọmọ bí ọdún ọ̀kẹ́ owó lọ sílùú òyìnbó fún tó lọ kàwé o bẹ̀rẹ̀ comparison yẹn ṣẹpẹtẹ ní gist lover pẹ̀lú ọmọ ẹ̀ o comparison ni ṣẹpẹtẹ yìí ayé ẹ sọ bàjẹ́ ayé ẹ sọ burú débi pé ọlọ́run wá fi ìbànújẹ́ kíkorò sínú ayé ẹ ṣẹpẹtẹ yìí jíṣ lọ́ba nígbà tí ogun yẹn pọ̀ o subject ọmọ bí ọdún ọ̀kẹ́ owó o subject ẹ̀ sí deadly bullying. ni lórí jíṣ lọ́ba page ẹ̀ until gbàtí bí ọdún jáde pé ẹ jọ kẹ́nìbọ̀dì má fi ọmọ òun ṣe comparison gbogbo àwọn tó wà ní family hospital wọ́n gbọ́dọ̀ gbé ọmọ wọn pamọ́ ni lójú ìwọ ṣẹpẹtẹrì gíslọba olórí burúkú òrókó sùfì lè pápátẹ ẹkùn awáyé má ṣe rere ẹni òfò ẹni èpè ẹ tó ní jèrè ọmọ gbogbo ìdààmú tó fún àwọn ọmọ lọ́mọ nílọ́po ìlọ́po irú ìdààmú bẹ́ẹ̀ ló máa kọlu ọmọ ẹ ṣẹpẹtẹrì gíslọba ọmọ sẹlíbírìtì kankan wọn ò bí wọn dá kọ́nà fún wọn láǹbàṣẹ́dọ̀ wàá make sure kán gba ambassador yẹn padà láàrin oṣù kan ṣẹpẹtẹ tọmọ celebrity kankan bá graduate ah yí ẹ yẹn o máa wá bó o ṣe fẹ́ yanjú àwọn ọmọ yẹn ni wọn ò bí ọmọ Nollywood Yorùbá kankan dà wọn ò bí ẹni celebrity Yorùbá kankan dà kó flaunt ọmọ ẹ ṣẹpẹtẹ rí ọjọ́ tó ti wá ń ṣepo ọjọ́ tálákùn ẹ ti ń ṣepo kò kú síbírì ayé òun ẹni ó ní mo ṣe blọọgì mi, o blọọgì mi blue black yìí ó rí pé o ò lè pamọ́ra o rí pé o subject eh, Florida o rí nǹkan tó subject ẹ̀ sí láti inú oyún ṣẹpẹtẹrì gíslọba ṣẹpẹtẹrì gíslọba àwọn ọ̀rọ̀ ńláńlá tí ẹnu ìṣó wá ń pa yìí ta ló kó ẹnu ìṣó ṣẹpẹtẹrì ó ti gbàgbé pé tí àlọ́ bá lọ àbọ̀ àbọ̀ mo ń bọ̀ o ẹjọ̀ mo ń bọ̀ o mo ń bọ̀ o hello sir ọkú ọkú. Eh, eh. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ok ẹnu ìṣó wọn ló sọ pé ìjọba máa dá sí i wọ́n ní kí n bí ẹ pé ìjọba tó promise wa kó máa dá sí wọ́n ní ṣé àwọn ìjọba yẹn ni blogger wọ́n ní kí n bí ẹ ni o àwọn tó pè wá ìyàwó ọ̀jọ̀gbọ́n ni àwọn ọ̀tọ̀kùlú làwọn tó pè wá yìí sí wọ́n ní kábẹ̀ lọ́wọ́ ẹ̀ pé oníjọba máa dá sí. kò tó arígbẹ́yìn náà dé. bẹ́ẹ̀. ṣé ẹ má bínú àṣẹ tó ń gbé papọ̀ pẹ̀lú wọn náà pẹ̀lú àwọn ìyàwó tó kú àti wọn àjọjọ papọ̀. kí lẹ fẹ́ tó sọ àwọn òòjọ́ pé papọ̀ ẹnu ìṣódẹ̀ grant interview ọjọ́ kejì wedding ni gbogbo interview yìí o ọjọ́ kejì wedding wa ni interview yìí o ṣebí ẹnu ìṣó sọ fún wa pé ìyàwó márààrún ń gbé papọ̀ pẹ̀lú òun ni ẹnu ìṣó ó mọ nǹkan tó ṣe rí Mr. Lawal Lawalu because he is not conversant not conversant with social media ṣé o mọ̀ pé ìgbà tó lọ grant interview yìí gbogbo interview tó grant lọ́jọ́ kejì wedding wa gbogbo ẹ̀ pátápátá ló wà lọ́wọ́ wa ẹnu ìṣó o sọ fún wa sí pé ìwọ àtàwọn ìyàwó méjì yìí ò jọ gbé this is ọjọ́ kejì wedding o dẹ̀ lọ grant interview fún Mèyọ Akínpẹ̀lú pé ìyàwó márùn-ún ọmọ mẹ́jọ pẹ́jọ́ ń gbénu compound kan náà ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣé o mọ̀ pé the same thing ló ṣe fún SMC Arẹwà tíyẹn náà ń jábọ́ tó ń rébọ́ abálò àbábọ̀ ṣẹpẹtẹ́rì kí ló dé tó o ṣe lè sùn nígbà tí wọ́n gbé àwọn bloggers tó kọ sórí ṣẹpẹtẹ́rì mo fẹ́ kí gbogbo ayé mọ̀ látijọ́ tó ti gbọ́ pé mo fẹ́ ṣègbéyàwó mo ṣe lọ gbé ẹnu òṣòdìde torí òun parọ́ fáwọn èèyàn pé òun ẹnu òṣó ni adẹ̀dúpẹ́ pẹ̀lú òṣó sọ wípé òun mú ẹ dáadáa òun mọ wúmà yẹn adúpẹ́ fọlọ́ now mọ́mí kí lorúkọ ẹ̀ mọ́mí adébíyìnpé wọ́n play àwọn audio kan i would like to play part of the audio máa ṣe máa máa ṣe lọ ni ṣẹpẹtẹ ni ó sì máa jẹ ya gidi bí o mo bọ̀ pẹpẹtẹ yìí ó máa jẹ̀yà gidi bí mò ń bọ̀ bí ìbàdí kẹ́ ẹ jẹ́ kí n máa wà ẹ má bínú ẹ jẹ́ kí n máa bàtí fún mi láṣọ mi tó tú pẹpẹ sí ẹ má bínú ẹ̀yin èèyàn mi ẹ má bínú ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ọmọ mi Adébíyìnpé ẹ jẹ́ ká wá ẹ jẹ́ ká ká gbé àwọn you happy new year ẹ̀rí pé january first. ọ̀gbàlà fífa tí kò yẹ kí wọ́n tún àwọn ọmọ yẹn. ó ti mí òtí ẹ o. ó ti mí òtí ń tẹ̀ ń gbọ́ yẹn o. ẹ̀rí ìgbà tó ṣe ẹ̀ ló. ìgbà tí ìfẹ́fẹ́ ìṣòro ọ̀tá ń mú ọ̀tí ọ̀tá ń mú ọ̀dọ̀mọ̀kọ́ mi wò ní sọ́dọ̀ mi ò lóyún síbẹ̀ náà mo ti wá ṣe ìlẹ́sẹ̀ tó yẹ ẹnu ìṣó ò níṣẹ́ lọ́wọ́ àwọn ẹnu ìṣó rówó ra ókè ẹ jẹ́ ká sọ pé wọ́n fẹ́nu ìṣó ní fóònù wọ́n fẹ́nu ìṣó ní fóònù awas tẹnu ìṣó fi ń retí Mr Lawal oníyàwó márùn bó ṣe pè fún wa àgbélé ńlá ló yẹ ká mú sáṣọ yìí ìlé ńlá àdélé ló green kọ́lọ̀ tá a máa lò rí àgèlè tó mú lọ́sìn yẹn ò lè fún mi gèlè yẹn yes ó lè lè fún mi ní fún mi ò gbàlè nínú àwọn aṣọ ìràwọ̀. ẹ bá mi ẹ̀yin abiyamọ tẹ́ ń wò wá ẹ jọ awáàsì ti ẹnu ìṣòfin rìkọ́ọ̀dù Mr. Lawal tó bá lọ kọ́ṣẹ́ tailor ṣé kò ti ní graduate awáàsì ti ẹnu ìṣòfin lọ rìkọ́ọ̀dù Mr. Lawal tó fi ń tọrọ jẹ tó bá fi awáàsì yẹn lọ kọ́ makeup ṣé kò ní graduate awáàsì ti mi tí ẹnu ìṣó tó fi ń rìkọ́ọ̀dù Mr. Lawal tó bá lọ wáṣẹ́ ọwọ́ kọ́ àwọn ẹnu ìṣó fẹ́ live large bíi Lizzy Anjorin ọ̀gá ẹ̀ṣẹ̀ pẹ̀tẹ́rì Gistlover ó sì ń yálé gbé dọ̀la ó ń yá ṣọ́ọ̀bù gbé ni ẹ máa gbọ́ bó ṣe ń play games yẹn o ẹ máa gbọ́ tí Mr. Lawal bá wà active ó ti release ẹ̀ nìyẹn tí Mr. Lawal dákẹ́ lọ ó ti mute ẹ̀ nìyẹn. ṣíṣe mi náà ló wá tó bẹ́ẹ̀ yẹn wá sí ẹ máa gbọ́ o ẹni tó lọ grant interview lọ́dọ̀ mi yọ akínpẹ̀lú tó sọ wípé ọmọ márùn ẹ ọmọ mẹ́jọ ìyàwó márùn ó wá ń bè lọ́wọ́ Mr Lawal awalaba bẹ̀bẹ̀ bí o ṣe mọ̀ pé gbogbo July tó lọ grant interview kiri yẹn Mr Lawal ò dá lóhùn àti Mr Lawal ti kóhun ló lọ grant interview kiri wọ́n dẹ̀ pé olóhùn kọ́ àwọn yẹn wá send voice ẹ̀ ìgbà tá a gbá àwọn èèyàn lọ sí police station tá a ṣá wọn ní court letter wọ́n wá sọ pé ká ṣá jẹ́jẹ́ ẹnì tó ló grant interview tí ò dẹ̀ ń ṣe èèyàn kan tí ò ṣe méjì tí ò ṣe mẹ́ta ṣó ti eyín ó tún wá sọ pé ẹ̀ṣẹ̀ wo lòun ṣẹ̀ ẹ rí pé kò ṣẹ̀ àbò ṣẹ̀ ni gbogbo interview tó lọ grant lọ́dọ̀ ọ̀bẹ̀yọ̀ ṣẹ̀ṣẹ̀ ni kò kí ń ṣẹ̀ṣẹ̀ àbẹ́ṣẹ̀ kọ́ ó ṣàfẹ́ pa Lizzy ó fẹ́ borúkọ Lizzy jẹ ó fẹ́ pa Lizzy toyúntoyún ìyẹn náà kì í ṣẹ̀ṣẹ̀ ó yà kó. Hm? bẹ̀tẹ̀ mi tó wá ju yín. ó ti míùtì o. kí ni mo bá dé fún àǹtọ́ ní ọba ohun kọ̀ọ̀kan mọ́rọ̀ lára. ó ti míùtì o. ìbàdàn wà tẹ̀wọ́ lọ́wọ́ tó wà láàrin ìrìn àjò. màtíríà bẹ́gìn. kí mo ṣe fún ikú yẹn. ẹ má gbàgbé pé. ó ní ọ̀gbìn tó lọ́jà mi kí ọ̀kú kí ètò gbàgbà mi kí ikú ẹ ṣe àdìgbò ti cut bàbá ọmọ mi ló pè wọlé yìí o bàbá ọmọ mi ló pè wọlé yìí. ó ti sá mo ti rí ní sá mo kú ló ṣe pè ní bẹ́ẹ̀ ni sá ẹ ṣe gan sá. ó ti rí ẹnu. ó tún gbé Mr. Lawa wọlé. ó tún ní Mr. Lawa ló kọ́ọ̀tù. ẹnu ṣó gangan ni igbákejì ṣẹpẹtẹ tó bá tẹ̀ padà fẹ́ni mọ́ kò ń ṣe báyìí ẹ̀nà àbísà àwọn ọmọ tó wà ní ẹ̀sẹ̀ ẹ̀mẹ́tẹ̀ bá ní tẹ̀ lójú tó wọn ìbú wo ṣáàbò bí mo fún mo ṣáàbò mo fẹ́ lò ní. ó ti mí o. àti tó bá tẹ̀ ṣe pẹ́tẹ́ àwọn ọmọ tó wà ní ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ṣe ń gbọ́ kọ̀rọ̀kọ̀rọ̀. ẹ̀sẹ̀ mo wò ní ọkàn wọn wò ní iṣẹ́ mi wò náà bọ̀. ẹ ẹ ọdún náà ń kó ọdún náà ń kó bá wọn lóòótọ́ òye sọ at least wàá fọ àpá àwọn wàá pa àwọn ìwà wàá pa wàá fọ wàá gba kókìtì ní agbẹ́lẹ́ ní ìsìnkú àìṣẹ̀lẹ̀ ìbò ìṣẹ̀lẹ̀ ta ìṣẹ̀lẹ̀ kò bẹ́ sórí ní ẹ̀ ń ṣe náà yàrá káàkiri wà láwọn ọ̀lẹ́ gbogbo ẹ̀ mo lẹ̀ rí gbogbo ẹ̀ ni mo rí. ṣẹ́rí nǹkan tó sọ ṣe ń ṣe yàmà yàmà bẹ́ẹ̀ ṣe ń grant interview ẹ máa gbọ́ nǹkan tó sọ ẹ máa gbọ́ nǹkan tó sọ ẹ máa gbọ́. pé mi ò nígbà tó sọ̀rọ̀ púpọ̀ jù because ṣe mọ̀ pé ọlọ́run ló ju gbogbo wa lọ. tó bá jẹ́ pé. ṣé ẹ rí i pé kò sọ pé òun ò sọ̀rọ̀ kò sọ pé òun kọ́ lòun grant interview ṣe rí ẹ rí o the same thing ńgbà tó sọ pé àwọn kan làwọn lọmọ pé bàbá àwọn ọmọ wà lóṣòdì ẹ rí i pé the same reaction ni ṣàgbẹ́tẹ̀ yìí ó ṣẹ̀ sí i lọ́kàn mi lọ sí ìwé pé gbogbo owó tó ṣẹlẹ̀ ní èmi ni mo ṣe ẹgbẹ́ ká fìyókù lẹ́kọ̀ọ́ náà ọlọ́run dá yẹn láàrin láàrin èmi àti gbogbo àwọn tó bá sọ fún yín gbogbo àwọn tó sọ pé mo ṣe ni mo ṣe gbá ìmọ̀ ṣe àwo. àwọn tó náà gbogbo àwọn ẹ̀dùn òdodo fún gbogbo wọn náà ní gbogbo wọn náà gbogbo wọn náà wọn náà tán fèjì ní bá kí àwọn tí wọ́n ṣe àwọn tí wọ́n lọ sáré báyìí tó wà tí kò lọ́dọ̀ ọ̀dọ̀ mú náà tèmi gbogbo bọ́n ṣe ń lọ sílé àwọn ní interview tí wọ́n grant interview tó ń ba image Mr. Lawal jẹ́ torí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ yìí gbogbo ẹ̀ làwa ń gbọ́ gbogbo ẹ̀ náà ń sọ fún wa gbogbo ẹ̀ náà ń gbé fún wa ṣẹpẹtẹrì àwọn èèyàn mọ reason tí mo ṣe wà lórí mátà yìí tó mọ̀ kó lè parọ́ lórí social media wo èmi mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ délédélé ṣẹpẹtẹrì mo máa burú tó ń ṣe mo dẹ̀ mọ nǹkan tó ń ṣe bóyá mo ń gbọ́ ẹ máa bọ́. ó sọ̀rọ̀ lórí fóònù. bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí ló báyìí. ẹ̀sọ́ ni pé pé ọmọ yìí ẹ mọ bí mo ṣe wà ọ̀rọ̀ ọmọ tẹ̀lé mi bá wá ọ̀rọ̀ ọmọ. ó tún ti mute. ọ̀rọ̀ ọmọ mo bá wá àwọn òṣìṣẹ́ mi mo lọ bẹ̀rù mi ní ẹ̀jẹ̀ ń sọ lẹ́nu pé mo lọ bẹ̀rù mi ní bàbá làbí. ẹ wẹ́ mute. mo lọ bẹ̀rù mi ní bẹ́ẹ̀ fún mi lówó oúnjẹ tẹ́lẹ̀ mọ bí mo ṣe wà. mo pè é sí mi ọ̀pọ̀ yín ni sí mi ọ̀pọ̀ yín. ṣàgbé nǹkan tí Mr. Lawal ń sọ ó wọ̀ fún sí nǹkan tó ń sọ toró mute ó mute ó ń wá iṣẹ́ ó ń wá irinṣẹ́ fún ọ̀gá ìṣẹ̀pẹ̀tẹ̀rì tó fẹ́ fi gba donation lórí Facebook àti Instagram. bàbá la ti kọ́ ẹ wò tí mo máa ń ṣègbè ẹjẹ ká ká máa rántí fọlọ́ ń wà o. o ti mí ò tí wọn ò gbọ́ ẹ̀ ẹ ó ṣe ní sísìn ẹ jẹ́ ká gbé lè dì ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ gbogbo wọn tẹ́lẹ̀ mo ṣe mo ti gbà rẹ̀. ṣẹgbọ́n ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ gbogbo tẹ́ ẹ mo ṣe ah ẹ̀dẹ̀ ń parọ́ ó wà abandon ẹ̀ ó ṣe léyìí ó ṣe tọ̀hún ó ṣe tibí ó bà ímèjì Mr. Lawal jẹ́ ó bà ímèjì Lizzy Anjorin jẹ́ ó tọ́jọ́ Lizzy Anjorin nínú oyún bíi Lizzy Anjorin kú ó tọ́tọ̀ Lizzy Anjorin nínú oyún bíi kí Lizzy Anjorin ṣẹpẹtẹrì gíslọba ọmọ aráyé ò ní kí ẹ kú oríire lórí gbogbo ọmọ tó bá tara ẹ jáde yàtọ̀ end ẹ ló wà this is end of your life agbára àwọn tó nílé ayé ṣẹpẹtẹrì gíslọba ẹ jẹ́ ká máa fi ẹnu. àwọn ọmọ nǹkan tó ń mo ṣe mo ti gbà bọ́tà ọmọ yìí lèmi wà á bá báyìí. kí ló ṣe ọmọ ẹgbẹ́ mi sára wá wà active tán bá gbọ́. ẹ mọ kókò òṣìṣẹ́ rẹ̀ ní kí ló ṣe ọmọ mò ń kọ́ àwọn èèyàn fi kọ́ fọ́tún lówó fi jẹun tó yẹ kó máa rí bẹ́ẹ̀. ó ń pa àwọn èèyàn nítorí owó oúnjẹ kò ń ṣe nítorí owó iṣẹ́ o. mo ṣẹ̀ṣẹ̀ ń pé àwọn èèyàn mo tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn kan kí n fi jẹun tó yẹ kó máa rí bẹ́ẹ̀. dẹ̀ bísí ó parú àwa lórúkọ jẹ́. ẹ̀dẹ̀rẹ́ sọ pé mo mo kéré ṣe àwọn ọmọ ṣé ìbejì àwọn ọmọ láti ilé tí wọn ti báyìí òun ṣe ṣe ìbejì àwọn ọmọ. eight months. ṣe gbọ́. Ah, ah, ẹni tí kọ́ ọmọ wa mo ti rẹ́dì àti kọ́ ọmọ mọ̀nìyàn mo ṣáà mẹ́sẹ̀jì mo mẹ́sẹ̀jì padà náà pé kèmí mo ti rẹ́dì. Ah, mo mẹ́sìgì yín padà náà lẹ́sẹ̀kẹsẹ̀ tó kọ́kọ́ fi kọ́ àwọn jáde mo mẹ́sìgì yín padà mo dẹ̀ lọ bá lọ́ọ̀yà yín mo padà lọ bá lọ́ọ̀yà yín mo gba ìlú ọwọ́ lọ́ọ̀yà ìgbà ní mo ní ẹjọ́ fi sọ pé kí ní sọ pé kí má dà ó bá àwọn àyàn ojú ẹ̀gbá kan kó bá àwọn kí n calm down. ẹ kò sí wàhálà máa gbé lọ ní àwọn àgbébàtì àwọn ọmọ mi nígbà kan sọ pé kẹ́ ẹ wá ṣe ní ẹnì àwọn máa mọ báwọn ṣe máa take responsibility lórí ọkọ ṣẹpẹtẹrì gist lover ṣẹpẹtẹrì gist ṣé torí ẹ lẹ ṣe fẹ́ pa èmi àti Mr Lawal bẹ́ẹ̀ ṣe yanjú angel láti fi cover track. olùgbà tó bá ti rí ẹni kẹ̀ kò ṣe ìtọ́jú àwọn ọ̀rọ̀ lára. àbí. so kò ń dá àwọn ọmọ yín sìn bàbá làtúfà. èmi mọ̀ pé mo sọ fún yín kó ṣe ẹ̀kọ́ wọn wọ ẹ̀kọ́ wọn jáde pàṣẹ. ẹ má gbàgbé pé wọ́n ti lọ grant interview more than one thousand o. mo tẹ̀ ń pè yàn bọ́sẹ̀ ní ọkọ sí mi. not granting interview is your school. you know you don't get right to God. àbí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni God bless you.